máàkù orí kẹrìndínlógún. lẹ́yìn tí ọjọ́ ìsinmi ti kọjá maria magdalene àti maria ìyá jacobo àti salome ra òróró ìkunra wọ́n fẹ́ lọ fi kun òkú jésù ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n dé ibojì bí òòrùn ti ń yọ wọ́n bẹ̀rẹ̀ sí bá ara wọn ṣàròyé pé. ta ni yóò bá wa yí òkúta kúrò ní ẹnu ibojì. bí wọ́n ti gbé ojú sókè wọ́n rí i pé ẹnìkan ti yí òkúta náà kúrò bẹ́ẹ̀ ni òkúta ọ̀hún sì tóbi gan. nígbà tí wọ́n wo inú ibojì wọ́n rí ọ̀dọ́mọkùnrin kan tí ó jókòó ní apá ọ̀tún wọn tí ó wọ aṣọ funfun wọ́n bá tagìrì ṣùgbọ́n ó wí fún wọn pé. ẹ má bẹ̀rù ṣé jésù ará násárẹ́tì tí a kàn mọ́ àgbélébù ni ẹ̀ ń wá ó ti jí dìde kò sí níhìn ẹ wò ó ibi tí wọ́n tẹ́ ẹ sí nìyí ṣùgbọ́n ẹ lọ ẹ sọ fún àwọn ọmọ ẹ̀hìn rẹ̀ àti pétérù pé ó ti lọ ṣáájú yín sí galili níbẹ̀ ni ẹ ó gbé rí i gẹ́gẹ́ bí ó ti sọ fún yín. nígbà tí wọ́n jáde aré ni wọ́n sá kúrò ní ibojì náà nítorí ṣe ni wọ́n ń bẹ̀rẹ̀ sí í gbọ̀n pẹ̀pẹ̀ tí wọ́n ń dààmú wọn kò sọ ohunkóhun fún ẹnikẹ́ni nítorí ẹ̀rù ń bà wọ́n. nígbà tí jésù jí dìde ní òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ ó kọ́ farahàn Maria Magdalene tí Jésù lé ẹ̀mí èṣù méje kúrò nínú rẹ̀ nígbà kan ó lọ sọ fún àwọn tí ó ti ń bá Jésù gbé níbi tí wọ́n ti ń ṣọ̀fọ̀ tí wọ́n ń sunkún nígbà tí wọ́n gbọ́ pé Jésù wà láàyè àti pé Maria ti rí i wọn kò gbàgbọ́ lẹ́yìn náà ó farahàn méjì kan nínú wọn ní ọ̀nà mìíràn bí wọ́n ti ń rìn lọ ní ìgbèríko kan wọ́n bá padà lọ ròyìn fún àwọn ìyókù síbẹ̀ wọn kò gbàgbọ́ lẹ́yìn náà ó fara hàn àwọn mọ́kànlá bí wọ́n ti ń jẹun ó bá wọn wí fún àìgbàgbọ́ àti ọkàn líle wọn nítorí wọn kò gba àwọn tí wọ́n rí i tí wọ́n sọ pé ó ti jíǹde gbọ́ ó bá sọ fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ máa wàásù ìyìn rere fún gbogbo ẹ̀dá ẹni tí ó bá gbàgbọ́ tí ó bá ṣe ìrìbọmi yóò ní ìgbàlà ẹni tí kò bá gbàgbọ́ yóò gba ìdálẹ́bi àwọn àmì tí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ nìwọ̀nyí wọn yóò máa lé ẹ̀mí burúkú jáde ní orúkọ mi wọn yóò máa fi àwọn èdè titun sọ̀rọ̀ wọn yóò gbé ejò lọ́wọ́ wọn yóò mu oògùn olóró ṣùgbọ́n kò ní í ṣe wọ́n léṣe wọn yóò gbé ọwọ́ lé àwọn aláìsàn ara wọn yóò sì dáa lẹ́yìn tí jésù olúwa ti bá wọn sọ̀rọ̀ tán a gbé e lọ sí òkè ọ̀run ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà tí wọ́n túká lọ wọ́n ń wàásù ní ibi gbogbo olúwa ń bá wọn ṣiṣẹ́ ó ń fi ìdí ọ̀rọ̀ ìyìn rere múlẹ̀ nípa àwọn iṣẹ́ àmì tí ó ń bá wọn lọ.